ìwé yẹn ń gbà di pàǹkà tá a rí fi ṣiṣẹ́ mọ́ lọ́dá boko haram múlẹ̀ Anthony general wa tìgbà kan eh, lọ́dá èdè tó yẹ wọn sáré pa nìyẹn àwọn Ọbásanjọ́ ti rí lọ́kàì e. bá a bá ti kàwé a lè mọ kí ni wọ́n ń pè ní modern life ní ogú ọlọ́run kó di oríjọba sí. ọlọ́run di oríjọba sí àjọ ìjókòó báyìí ó ní bàbá mo fẹ́ fi ẹjọ́ àwọn àfáà àfáà tó bá pé kọ́ máa wọ́n mọ́ kàwé a jẹ́ pé ìyà tó ń jẹ nígbà tó bẹ̀rẹ̀ ilé kéwú dọ̀hún tó fi wá dàgbà sílẹ̀ ọmọ rẹ̀ ọ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ lọ. nàánú mi sọ pé ẹ wá ìmọ̀ kódà ọba jẹ́ pé China China rẹ̀ jìnnà ó jìnà sí Saudi Arabia ó jìnà sọ́dọ̀ wa ń bí náà o ànábì sọ pé tẹ ẹ wá ìmọ̀. lóbulẹ̀ ìlmà wàlà òbí sin. wàlà òbí sin kó ló wá wáyé China lẹ́ẹ̀ ti rí ìmọ̀ yẹn ẹ wá ìmọ̀ ìmọ̀ tá à ń bá ń wá tá à ní èdè elédè míì nínú ẹ̀ kò ń ṣe mọ̀ ẹ mọ̀ pé tí ó jẹ́ wọn sáré pa tó jẹ́ wọn sáré pa ẹ̀ pa ẹ̀ kí ni à ń pè é. Anthony general wa tìgbà kan bọ́lá ìlè tó yẹ wọn sáré pa nìyẹn àwọn Ọbásanjọ́ ti rí wọ́n ti rí i pé tó bá sọ pé òun fẹ́ jẹ president in fact irú president rẹ̀ yọ sọ wọ́n tọrọ gbọ́ kò sí èdè náà kò sí èdè náà àwọn èdè kan bẹ tó ń bẹ pẹ̀lú àwọn bẹ́rìbẹ́rì àwọn kinní kan tó ń bẹ lókè ọ̀yà ń bẹ yẹn tó yẹ pé àwa táwọn wọgbó káàkiri a máa rí àwọn èdè yẹn tó yẹ pé a lè gbọ́ láéláé gbogbo ẹ̀ ní bọ́lá yìí gbọ́ so automatically bá a bá ti kàwé a lè mọ kí ni wọ́n ń pè ní modern life a lè pè lóòótọ́ ìwé ọ̀hún náà lọ́wọ́ gbajúmọ̀ ilé haúsá débi pé ẹ̀fì pé kò sí nǹkan tó bí haúsá nú tó dá boko haram lẹ̀ ìwé ni wọ́n ń pè ní boko ìwé ẹ bá nìkan tó múra ní alákọ̀wé tó di kàkàkà wọn ni lèkó kò ní oníwèé ni oníwèé oníwèé so bet ìwé yẹn ń gbà di pàǹkà tá a rí fi ṣiṣẹ́ mọ́ lọ́dá boko haram múlẹ̀ à ń kàwé àrífi ṣiṣẹ́ àwọn tí wọ́n sì wà ń bí iṣẹ́ àwọn náà ti pàmánẹ́tì ara wọn síbẹ̀ wọ́n sọ pé ẹjẹ́ á ṣe díẹ̀ káwọn ọmọ wa ìnáwó bọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí àwọn doctorate ti bẹ nílẹ̀ haúsá kété kékeré ba àwa la sì pè wọ́n síbi ìwé àwa la pè wọ́n wàláhì tàlà gbé àmọ́ ń kọ́ wọn ní mo kọ́ wọn ní kawaji government college èmi ni mo open kawaji government college nígbà náà a máa lọ ọbẹ àwọn haúsá ni pé kí wọ́n fún alọ́mọ wọn ni wọ́n wá kàwé wàláhì tàlà oúnjẹ tí wọ́n bá pàǹfẹ́ jẹ ni tẹ́ ẹ bá dé skul wa ńgbà náà àwọn tí ó máa dáná oúnjẹ kéèké kéèké kéèké torí àwọn ọmọ òun ni èyí tó bá ti wù kálukú jẹ ni tí wọn bá yẹ tó ń gbọ́ nílé ẹni tí ń lọ bẹ̀rẹ̀ ń bẹ̀ owó tó lè gbé dé Àbújá ńlá fún pé lówó ọkọ rẹ̀ á ti mọ̀ pé bẹ̀rẹ̀ bí ní ń lọ nǹkan kan kọ́ ìnọ́dà láti encourage ẹ̀ ìnọ́dà láti encourage ẹ̀ so àwa gan fúnra ká jẹ́ tíṣà ńgbà náà n bá wọnú dúrà mi báyìí n bá wọnú dúrà mi báyìí mi sẹlẹ nọọsì owó mi sẹlẹ nọọsì wọn máa fún mi n bá wọnú dúrà mi báyìí kìí sowó kékeré mo ti kó owó inú dúrà mi ń dọ̀kan tó pé ni mo fi lọ sí àjì so à ń bẹ̀ wọ́n á kà ní wọn fún owó owó ni wọ́n fi ń bẹ̀ wọ́n so àwọn náà kàwé tán nísìnyí ẹbí gbádùn bẹ̀ dé ni wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ́ kàwé àáfà àtọ́ bá pé kọ́ máa wọ́n mọ́ kàwé a jẹ́ pé ìyà tó ń jẹ nígbà tó bẹ̀rẹ̀ ilé kéwúdọ̀ tó fi wá dàgbà sílẹ̀ ọmọ rẹ̀ ọ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ lọ torí pé wọ́n ó fi ẹ̀gbin lọ wọ́n ó fẹ̀gbin lọ ọmọ tí mo bí tó rí ọlọ́jẹ́ ìmáàmù lọ́hùn yẹn ní rẹ ní ọmọdébóbí gbọmọ ọlọ́jẹ́ ìmọ̀ lọ́wọ́ àlàbò so ẹnjìnìà àbí so òun ni dẹ́pútì sí ẹni tó ń jẹ́ ṣíàmánu àjì ọ̀pẹ́rẹ́sàn ní nàìjíríà ni. Ah, tí o bá ká ìwé rẹ fẹ́ kúrò fẹ́ àti. tí o bá kàwé ẹ dákun bó ni bó ni bó ni bó ni mo ti wà nìbàdàn bí láyé bàbá adédúró bàbá adédúró sọ pé ọmọ mi nígbà táwọn wá sí Kánò ọmọ mi táwọn rí yẹn tó jáde ní Mínà pé ọmọ mi yóò dàgbà dáadáa ọmú wá ká fún ká ká ká fi ṣe ọ̀nàrẹ́bù kan oní bàbá oní bẹ́ẹ̀ ti rún kò sẹ́ni tí ó gbọ́ tí ẹ̀rín tí ò ní sọ pé ẹ̀sì ẹ̀sì ẹ̀sì ẹ̀mọ̀ láàánú mi pọ̀ ọmọ mi wà ní oníbẹ̀ àlóògùn ọmọ mi ò dókìgbẹ́ o <laughs> kò sì lè fò ká dúdú sọ́wọ́ o so nípa báyìí ẹ̀yìn òkà àlùwò òkà kínní kan ká gbá ní létí ké tí ó di gbogbo òun yẹn àmọ́ nǹkan kan ń pẹ̀ mí bàbá ṣé ẹ gbé kí ló wù mí wọn àyè ẹja mọ̀ wúra wa gbogbo ibi ọlọ́run bá kàn ọmọ òde òde rẹ̀ so bá a bá kàwé wọn fi wọ̀ sí lọ wa Tinubu Ọlọ́run kó di olùjọba ṣe. àmín àmín. Ọlọ́run di olùjọba ṣe. àmín. àjọ ìjókòó báyìí ó ní bàbá mo fẹ́ fi ẹjọ́ àwọn àfáà yín ó ní tó yẹ pé láwọn àfáà yín ni pé ẹ sọ pé àfáà ni àfáà lẹ́yìn àfáà náà wọn á fẹ́ fẹ́ ẹjọ́ kan sùn njọ yẹn ó ti di owó kankan tó fẹ́ gbé fún mi ó wá ní bàbá mo fẹ́ fẹjọ́ àwọn àfáà yín ó ní bí mo ṣe fẹ́ràn akéwù tó tí mo sì fẹ́ràn àfáà ó lè sì má mi ẹ̀rí má mi pẹ̀lú pé ó tẹ̀sùn báyìí dá lọ́wọ́ wọn gbogbo ìgbà ó ní òun ra mercedes tuntun tí a lè dà ó lóun ra fàáfàá kan mo láǹfààní wò ni wọ́n lẹ́yìn náà lẹ́ mú wá lóòótọ́ dẹ̀ ni à ń ṣàdúrà fún Tinubu àáfàá yẹn sì wà nínú ọgbà àwọn bẹ bá a bá ti ń ṣàdúrà yẹn tó náà pẹ̀lú wa lórí Tinubu ó jókòó sáàrin báyìí òbu wa wáyé kú à á sọ̀rọ̀ bá a ṣe ń ṣàdúrà bí mo ṣe ń ṣàdúrà fún un oṣooṣù kọ̀ọ̀kan sí ni so mo wá sọ mo ní àáfàá yìí wọn náà kí ó yẹ ntọ́sẹ̀lẹ̀ ni pé máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí fún Tinubu tó o bá ń ṣe fún pẹ̀lú ògo Ọlọ́run òǹkà tí mo ní ọmọ ṣe yìí làwọn ọmọ mi ni a máa ń ṣe lójoojúmọ́ wọn náà máa ṣe fún ó lè ṣe bẹ́ẹ̀ ìyẹn ni Tinubu rí fún lórí lára rẹ̀ lọ́ba lọ́ọ́ ra new Mercedes fún un alẹ́ ni ó ní yóò sì wò yóò lọ ní òun ti rí mọ́tò rẹ̀ bí ṣe ń lò tó ń kẹ́ bí ìgbìmọ̀ ẹ̀gbọ́n yóò sì wò yóò lọ ní ó ní gbọ́ wá àdìjọ́ kan àbúrò òun kan bímọ òun wá ní kí wọ́n ti ẹ bá mi pe àáfàá ó wà lọ́dọ̀ wa ẹ bá ń pè wá ìyá bá wá lọ ọba wá lọ ọba lọ́wọ́ ní à òun bọ̀ òun bọ̀ ẹ bá mi sọ fún gọ́vnà pé ẹ bá mi sọ fún gọ́vnà pé mọ́tò mi yẹn mọ́tò mi yẹn rà fún mi òun lọ lásídẹ́ǹtì lásídẹ́ǹtì ó fẹ́ gbà mí kò ní ká sọ pé mọ́tò yẹn ó lásídẹ́ǹtì ha Tinubu lọ sọ pé ọyọ ẹgbẹ́ ẹgbẹ́ jíìpù tèmi gan yẹn kí ló tẹ́ mò ń gbé jáde ẹgbẹ́ lọ́kẹ́ẹ̀tì lọ gbà fà wá kó tó wá bá wa sọ ọmọ yòókù lọ́ba gbé dé yàrá gbé dé lọ́ba ṣe ìkó ó sì kó mọ́ tán náà ń gbọ́ wá ń gbọ́ kí n lọ́ọ́ tẹ̀lé lóyún ẹ̀yin mọ́tò yẹn òun lọ rè rọ́ọ̀lù nǹkan lè ẹ̀ mọ́tò yẹn sàdásí dẹ́ẹ̀tì gbogbo inú rẹ̀ pátápátá parí nǹkan pọ̀ ní mọ́tò mo á rò pé àfa àti gbàgbé mo sọ fún ti ọ̀gbìn ọlọ́ọ̀bẹ mo òdìjọ kẹta sọjọ yẹn àsìkò àdúrà tá a máa ṣe kó tó àwa ti débẹ̀ àsọ̀rọ̀ àǹdí rẹ̀ tó làbá àbájẹ bí ti hànú tí ọba wọ gọọmenti house bẹ́ẹ̀ náà lọ hànú so Tinubu dẹ̀ ti jókòó ó ti jókòó máa ń sọ fún mi pé tó ń bá jókòó tó ń bá ká bíi ìdàgẹ́ ni wọ́n bá pẹ́ díẹ̀ tó lè máa na ṣe mo máa nà ó ti tẹ̀ ọlọ́run ó wá ní ẹsẹ̀ tó ń nà yẹn nígbà tá a ṣàdúrà tán ni ó ní ẹsẹ̀ tó ń nà yẹn ó ní hánù mọ́tò àfáà yẹn lòún gbọ́ hmm. wà bá a nílò new messages báyìí ọmọ hmm. hánù báyìí ó ní àgbà tó dé ọlọ́rọ̀ páàkì ti di páàkì ọwọ́ àwọ̀ bíi àdúrà wà jọ ń ṣàdúrà nígbà wa parí àdúrà wà ní àfà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wíwá jẹ́ tẹ́ ẹ pẹ́ ń gbá ìròyìn mọ́tò yẹn kò tí ì ṣe dáadáa náà ní kíní kan. ṣàṣàdúrà ọwọ́ á ní bá a ṣàdúrà tó lè ti rán àwọn ọmọ ìtẹ̀lọ́ ṣéèkì mọ́tò àfà báyìí báyìí ẹ wò ó wò ṣé nǹkan kan bàjẹ́ lára ẹ̀ ṣé ibi kan rún ń bẹ̀ ṣé nǹkan kan mú ẹ̀yìn tó ẹlò ẹlò ẹlò ẹlò yẹ̀wò bọ́lọ́nfẹ́ ẹni wàá jẹ mẹkáníìkì lọ́lọ́ wò ó eléyìí ní kò sí nǹkan kan tó tọ́ sí mọ́tò wà ní wọ́pọ̀ wà ní bàbá wà nìyí mo ti pè wọ́n kalẹ̀ mo béèrè lọ́wọ́ wọn níjọ́ àkọ́kọ́ tí màmá mú wọn débi mo ní kí ni wọ́n ń fẹ́ bàbá làwọn ò fẹ́ gbàgbọ́ mo tún béèrè kí ni bàbá yẹn ẹ̀dá pẹ̀lú sọ̀rọ̀ ìjàmbá fẹ́ mo ní wọn ò fẹ́ kankan wọn ò fẹ́ kankan yẹn ni mo bá kúrò bẹ́ẹ̀ jọ náà so ọ wá ní mọ́tò rẹ̀ nǹkan kan ò sí sọ wá ní pé ká sàánú wọn bàbá yìí ẹ̀yin tẹ́ ẹ bá rí báyìí ẹ̀ẹ̀kan kan tí bá ń sàánú ọ̀ndà owó nù ó ní mo stop ẹ̀ láti lè ó ní mo sọ pé láti tó bá ní education so lè involve nù mí kó sọ pé irú trick yẹn lòun ó lò tóun ó fi gba nǹkan mi. ẹni tó bá ti ẹ̀ parọ́ kan tó bá lọ wúra rẹ̀ dáadáa oh, lọ́bẹ̀ wá mi ni ó fi gbé lẹ́sẹ̀. oh yes ni ó wà tí ó ti gbé lẹ́sẹ̀. so bọ́lọ̀m̀bẹ́ bọ́lọ̀m̀bẹ́ ìyẹn ni ó jẹ́ pé a gbọ́dọ̀ máa fa àwọn ọmọ yẹn education. thank hmm. you